báàbùn máa yúkúráhù mínà náòmí kọbùlàlẹ̀ ìṣà now ní ìsìn wọ́n ń sọ fún wa pé ìṣáì wọ́n fẹ́ kápẹ́ kátókì tẹ́ gbọ́ bọ́rọ̀ ìsìn ń lọ yé wọ́n fẹ́ kí lẹ́yìn bá ti wọlé tán wọ́n fẹ́ kí ó pẹ́ in the sense wípé wọ́n fẹ́ ká ti jẹun kó gá sí pé a kí tán báyìí ká lọ sùn ni. at the same time àwọn danger kan bẹ tí wọ́n fẹ́ ká ṣọ́ra fún ìfàtọ̀ tá a bá fẹ́ fi iṣẹ́ ìwà lọ́ra wọ́n fẹ́ ká ṣọ́ra fún àwọn nǹkan kankan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ nítorí pé a fẹ́ fi ìṣá ìwà a fẹ́ fi lọ́ra ok lọ́wọ́ bí àkọlé ìpè mọ́ yúkìràhù ohun tí wọ́n kórìíra mina naum nínú oorun ni o kọ́bùlàlẹ̀ ìṣáì síwájú ìrun ìṣáì hadith 568 عن أبي بارزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها Hadith 568 nínú síra Sahihu al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá

Wọlé hadith abáadáa ó sì kórìíra ọ̀rọ̀ sísọ lẹ́yìn irun ìṣááì sọ tèrè báwọn wọ́n ti wá wà láàrin arẹwà méjì báyìí ọdá kí ìṣáì ò ká tó kí ọdá ṣùgbọ́n sọ́ọ̀ ní sùn kẹ́ tó kí. bákan náà tẹ́ ẹ bá tún tètè yára kí jùlọ sẹ́ẹ̀tún níṣẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ míì mo dẹ̀ sọ fún wa níjọ́ ni pé níjọ́ wọn àná ẹjọ́ ẹnu làwọn èèyàn ń rò lẹ́yìn irun ìṣáì lónìí ẹjọ́ orí Facebook orí Facebook WhatsApp òní àwọn èèyàn ń rò wọ́n kórìíra kásùn ká tó kírun ṣáàyì iṣẹ́ tẹ̀ láwọn obìnrin pàápàá obìnrin tó bá ń tọ́ ọmọ lọ́yàn lọ́wọ́ tó bá ń fún ọmọ lọ́yàn lásìkò ìrun ìṣáàyì tó bá ìsùn lọ ó dòrú kó tó lajú. ó ní bẹ́ẹ̀ ni ó ti ń ṣẹlẹ̀ ní ẹ̀ ó ti máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin nu tí ti lè kí ìṣáì lásìkò yẹn ó rí pé ń fún ọmọ ni ó wà ọmọ ó sùn lọ ìyá náà ó so ẹ̀yin tí ìyàwó yín bímọ tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ ẹ máa make sure pé ẹ ń bí léèrè pé ti kí ìṣáì torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni máa sùn síwájú kó tó di pé wọ́n á kírun ìṣáì tó bá sì ti sùn ó lè mọ́ tètè jì ṣé ẹ sì mọ̀ pé ìrun ìṣáì ó ní ibi tó parí sí òun náà ni ìlàjì òru kọ́mọ̀gà sí pé ìyàwó rẹ yóò máa kí ìrun ìṣáì ní aago méjì òru aago mẹ́ta òru nígbà tá a sì níjò ní ìgbà òní ìlàjì òru parí sí. after twelve ló parí sí so ká máa sọ nǹkan wọ̀nyẹn o. báàbù naom kọ́bùlà lẹ́yìnṣá limanguliba orí ọ̀rọ̀ oorun síwájú ìrun ìṣáì fún ẹni tí oorun bá gbé lọ oorun síwájú ìrun ìṣáì fún ẹni tí oorun bá gbé lọ nírú àwọn ìyálọ́mọ tá a sọ lẹ́ẹ̀kan tó ga sí pé oorun gbé lọ ni wọ́n fẹ́ kí ìṣáì o ṣùgbọ́n fọ́mọ lọ́yàn oorun kàn gbé lọ ni kì í ṣe ìwọ tó ń tẹ sẹ́ẹ̀tì tó rún gbé ọ lọ o torí ìrànlọ́ ìwọ ń ṣeun ìyálọ́mọ tí ń fún lọ́yàn nǹkan gidi ló ń ṣe oorun lè gbé lọ. 569 عن عائشة رضي الله عنها قالت أعتم رسول الله صلى الله عليه وسلم بالعشاء حتى ناداه عمر الصلاة نام النساء والصبيان فخرج فقال ما ينتظرها أحد من أهل الأرض غيركم قال ولا يصلى يومئذ إلا بالمدينة وكانوا يصلون وكانوا يصلون فيما بين an yagi ba shafak ila sulufu lail al'awwal láti ọ̀dọ̀ Aisha hadith 569 láti ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí ó sọ pé àtàmà rasulullah sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ ìṣá ànábì fi irun ìṣá ìlọ́ra ó jẹ́ kí òkùnkùn ó kùn hátà nàdáwù umar títí umar fi pè é jáde asọ́láàt irun irun ti tó kí náà mà nìsáhù wá síbíyàn àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké wọ́n ti sùn lọ. fàkọ́rajà ànábì jáde fàkọ́ọ̀là ó sọ pé má yantaziro ahadun min ahlil aride gairukum ẹnìkan kò sí ẹnìkan nínú ẹni tí ń bẹ lórí ilẹ̀ ayé yàtọ̀ sí yín tó tún ń retí kó ń fẹ́ kí irun ìbáyìí kò sí mọ́. قال ẹni tó gba àdísì wá látọ̀dọ̀ Aisha ó sọ pé wala yusalla yawma idhin illa bil Madina ní àsìkò náà kò síbì kankan tí wọ́n ti ń kí ìrun ìṣáì àfilẹ́yìn ànábì yẹn ni pé lásìkò yẹn mọ́sítì ànábì nìkan ni wọ́n ti ń kí ìrun ìṣáì wàkáànù ìsọlúùnà fíìmà báyìnà ányẹgí ìbá àṣàfàkù ìlà sólùfìláìlì alẹ́ awal wọ́n sì máa kírun ìṣáyí wọn láàrin wíwọ̀ àwòrán pápápupa sí ìlàta òru àkọ́kọ́ wọ́n máa ń ìṣáyí wọn láàrin ìgbàwo láàrin wíwọ̀ àwòrán pápá pupa àti ìlàta òru àkọ́kọ́. ohun tádìsí ń sọ náà ni wípé tó bá já sí pé akàdìsí kan ó ní ká má sùn ká tó kírun ṣáì àwọn kan ti wá dé mọ́ṣáláṣí wọ́n retí ìmáàmù wọ́n wá tó gbé lọ àwọn yẹn wọn ò lẹ́sẹ̀ ìtumọ̀ ẹnu àwọn ti ń retí ìmáàmù pé kí ìmáàmù ò dé káwọn tó kírun ìmáàmù wá sí ìdè wọ́n ti ń fa wọ́n ti ń fi orun ra ojú so àwọn ò lẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n tọ́ màmá wà ń lé tọ́ màmá tẹ́ ẹ nílẹ̀ tọ́ màmá sùn ńgbọ̀ wá jí ní náì ọ̀wá ń bẹ̀lẹ́ àlérè pé ṣé wọ́n ti kí ìṣáì mọ́sálásí wo ni ó de náì nílùú wa kó tó kí ìṣáì ọ̀nà kọmọ́ rí ìrun ìṣá rẹ̀ kí ní jàmá ni ọ̀nà tí ọ̀rá wọlé so wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ọmọdé fi kìlọ̀ nù ṣe níwájú tó sọ pé irun tó wúwo jùlọ lára mùnàfìkì òun irun ṣubúì àti irun ìṣáì bọ́ọ̀ bá fẹ́ di mùnàfìkì àdínì mùnàfìkì àdínì má múra àti sùn síwájú irun ìṣáì tó bá rí pé fẹ́ máa kùn ọ́ máa bọ̀ wá sí mọ́sálásí kọ́ wá dó síbi sáfúwájú kọ̀fẹ̀ ìlélẹ̀ ń bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe fẹ́ kírun tí wọ́n ní jí ọ má dùn sí ọwọ́ ẹ̀yìn wọ́n lè gbàgbé rẹ sáwọn pé wọn ìsábà níná ní nàìjíríà bóyá láńtà kan ni wọ́n tàn síwájú wọn ò ní rí ẹni tó sùn síbi ẹ̀yìn sùn sọ́wọ́ wájú lẹ́ni tí ń retí ìmáàmù so irú ẹni tó ń retí ìmáàmù tó sùn lọ ọ̀rọ̀ ẹ̀fúyẹ́ òun wà nínú póun retí imam ìwọ tó o gbé ẹni síwájú ta rẹ àbí sínú àgbàlá rẹ ọ retí ilé mọ́mù ọ̀fẹ́ sùn náà ni kò wá sí bó ṣe sun irú oorun bẹ́ẹ̀ àfi kí ìṣá ìbọmọ lọ́wọ́ àmọ́ o tọ́ba gá sí pé ibi tó ń gbé ẹni mọ́ṣáláṣí nu premises tí ò fi pọ̀ dandan kẹ́ lọ kí ìṣá ìní mọ́ṣáláṣí yìí. àdúgbò kókó sáà ni pé oorun tó sùn tó fi ní rí ìṣá ìkíní jẹ̀mọ́ má sùn o torí pé yóò sọ ọ́ di mùnáfíkì ni ọba ti ń ṣe bẹ́ẹ̀. ẹjẹ́ dúró ń bẹ̀ yẹn nítorí àwọn ìbéèrè àti dáhùn.